إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ada ọpẹ́ fún Ọlọ́run الحمد لله كي علوم Ọlọ́run kan ọba síwájú محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn tó tẹ̀lé ìlànà anábì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbẹ̀lẹ̀ kìámà kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí ìkẹ́ rẹ̀ náà kọ́ bá gbogbo wọn. gbogbo àwa tí a ń gbọ́ra wa nítòsí àti ní jìnnà kíra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. tíra fatihul majid sharhi kitabi tawhid tí a ń bá kíkà rẹ̀ lọ nínú báàbù tí a wà òun náà ni mina ṣíríkì pípé ara ẹ̀bùn lọ́wọ́ lubsul halqa wal khayl kí wọ́n máa fi nǹkan torí bí òka àbí nǹkan tí ó ṣòro gbódò kí wọ́n fi bọ ọwọ́ yẹn ara ẹ̀bùn ni nǹkan yẹn wà níbi tí wàá bá dé òun náà ní pé àti ká gbọ́ àwọn àyà tí ṣe fún mọ́ wa àti àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n mú wa. gẹ́gẹ́ bí a ṣe wá mọ̀ pé nínú ìṣesí Sheikh Muhammad ibn Abdul Wahab òun ni pé tí wọ́n bá ti mú àwọn ẹ̀rí wá tán níbi báàbù kan fún atúmú tẹlifíṣù wa òun ni bí sọmúrì báàbù tí a kà. لكن ibi táti wá bẹ̀rẹ̀ lónìí بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى في مسائل الأولى التبليغ في لبس الحلقة والخيل ونعويها مثل ذلك الثانية أن الصحابي لو مات وهي عليه ما أفلح فيه شاهد بكلام الصحابة إن الشرك الأصغر أكبر من الكبائر الطائفة أنه لم يعذر بالجهالة الرابعة أنها لن تنفع في العاجلة بل تكون القول لا تزيدك إلا وهنا الخامسة الإنكار والتشريف على الضلال السادسة التسريح لأن من تعلق شيئا أكل إليه الثانية التسريح لأن من تعلق كلمة فقد أشرك الثالثة ويسمى قوم وان دليل على ان الصحابه يستدلون بالآيات التي في الشق الأكبر على الأصغر كما ذكر ابن عباس في في آيات البقرة العاشرة أن تعليق الودع ودع على العين من ذلك الحادية عشرة الدعاء على من تعلق تميمة أن الله لا يتم له لا يتم له ومن تعلق ودعة فلا ودع الله له أي بارك الله له شيخ الإسلام ابن تيمية رحمه الله أبي شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله wọ́n ń sọ pé fi ìmọ̀sá ìlòn yẹn ni pé nínú báàbù tí a ń kà yìí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó wà níbẹ̀ àwọn ìdájọ́ tá a lè mú níbẹ̀ àlùkùlà <clears throat> alákọ̀ọ́kọ́ fi lóbsílẹ̀ xalaqa òun ni kí èèyàn ó fi nǹkan kan tí ó ṣe rúgbódó bíi ẹ̀gbà tó wá jẹ pé ẹ̀gbà tí yẹn fi sọ́wọ́ yẹn láti fi pé kó fi máa jẹ́ ìdáàbòbò fún yẹn níbi aburú ni wal khayt àbí kọjá pé òwú náà lè yàn án so kọ́ ọrùn ọwọ àbílẹ̀ yẹn tó kọ́ ọrùn àbílẹ̀ yẹn fi sí ara wọ̀nà ìwé ìmá àbí tí ọba tó jọ bẹ́ẹ̀ lè mísìlè òun náà rí gẹ́gẹ́ bí àwọn àlàyé nǹkan tá à ń sọ yìí ni ìyẹn ni pé tí fi kankan sí ara oṣokọ ara apá ni ni. ọrùn ọwọ́ ni nítorí pé òun fẹ́ kọ́ máa jẹ́ ìṣọ́ fún òun àbí kọ́ máa dáàbò bò òun níbi aburú irú nǹkan yẹn àwọn sọ̀hábà àwọn ìkímù ní nǹkan kékeré o àti àgbélẹ̀yìí wọ́n máa ń mú ọ̀rọ̀ yẹn lágbára gan-an fún ẹni tó bá rí lára rẹ̀. àfẹ́nìyà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀rọ̀ ìdájọ́ tó wà ń bẹ̀ anna sahabi ipe sahaba yìí lawumat tí sahaba yẹn bá ilé kú yẹn ni pé sahaba tí wọ́n rí nǹkan kan ní ara rẹ̀ tó sunkọ́ apá tó sì wà lórí ààrẹ tó bá kú wàyí àìlẹ́yìí tí nǹkan tó so pápá òun ti ń bẹ ní ara rẹ̀ ma aflaha fi i ma aflaha ẹnìyẹn kò ní là níwájú ọlọ́wọ́n ọba ẹni kí gbogbo àwọn nǹkan tó ń kálukú ń fi sọ́wọ́ káàkiri ní nǹkan ìṣọ́ra àbí ní nǹkan kọ́mọ fáwúrí èmi ni òka ní kúsanrí ni òka bàbá ní òka èyí tí wọ́n máa ń yà funfun báyìí tí wọ́n ya oríṣiríṣi nǹkan sí i tí wọ́n bẹ lè kú sórí rẹ̀ bẹ́ẹ̀ ń tọ̀ wọn kò lè là níwájú ọlọ́wọ́n bá o. fi iṣẹ́ ìdùn lè kàlẹ́ àmì sọ̀hábà wọ́n ní ọ̀rọ̀ yìí yóò máa jẹ́ ẹ̀rí fún ọ̀rọ̀ tí sọ̀hábà sọ pípé inna ṣíríkà asùgbárọ̀ akbaru minal kabairo pípé àwọn tó bá pe nǹkan ní ẹbọ kékeré òun tó ń jẹ́ akbaru minil kaba'ir ara àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun tó tóbi akbaru minil kaba'ir ó tóbi láàrin àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yẹn ni pé tó máa sọ pé kẹ̀bíra ni àwọn kìíní yìí pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni eléyìí ẹbọ kékeré ó tún lágbára ju kẹ̀bíra lọ bẹ́ẹ̀ náà sì ni ẹbọ ńláńlá òun náà lágbára ju ẹbọ kékeré lọ gbogbo ẹ̀kọ́ lápapọ̀ àtẹ̀bọ́lá ńlá àtẹ̀bọ́ kékeré àti kaba ẹ̀dùnú àti sọ̀gán ẹ̀rù gbogbo ẹ̀yẹ́yẹ́ náà ni mùsùlùmí gbọdọ̀ ṣọ́ra fún ọlọ́run bá kí ọṣọ wa níbẹ̀ torí kò sí tí ọlọ́run bá fi ń bá wa ṣeré nínú gbogbo ẹ̀. àtàlẹ́sà ẹlẹ́kẹta nínú ìdájọ́ tó wà nínú báàbù takàtàn ó ní anáwó lam yóò rí yẹni pé wọn kì í fún ní excuse yẹni pé wọn kì í fún yàn ní àwíjàre biljahala pẹ̀lú àìmà nípa tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹbọ yẹn ni pé tí yẹn bá wà ní àwùjọ tí mà tọ́pẹ̀ síbẹ̀ torí Muhammad ibn Abdul Wahhab rahimahullah ṣe tí wọ́n kọ síra yìí inú ẹni tó ṣe pé ó fi àyè fún jahala yẹn ọ̀sùn biljahala yẹn wọn lè ka àwọn pàtà àwọn àwọn tíra àwọn tí wọn kọ kọ́lá ṣéèkì sọ débi pé táwọn bá báyàn níbi ìṣàárè tí sì ń tọ́lú tí ń rọ kiri ká sàárè báyìí lámbò kẹfìrò mi ní pínípínlẹ̀ yìí ń mọ nǹkan tí ń ṣe lẹ́gbẹ̀ẹ́ sàárè wà kọ́kọ́ lẹ́yìn náà yìí ń ṣe àlàyé fún yékéyéké nínú àwọn tíra tí bàbá kọ ntí ọ̀rọ̀ yìí ń túmọ̀ sí ni pé ní àwùjọ tí ẹ bá wà ṣe pé àwùjọ ìmọ̀ ni ṣùbí àwùjọ àwọn sọ̀hábà nígbà wò lẹ́nu yorùbá bẹ́ẹ̀ jàhálà ẹnì kan ò lè sọ pé òun ọmọ náà làwíjàre òun. arabiya ẹlẹ́kẹrin ẹwúrú àdúgbò wa yìí lè sìkẹ́ni kan wọlé ìmọ̀ pé ó ń dè dídì ọ̀dà àà ó ń tan àrẹ jẹ lókù kọ́dà bó bọ́wọ́ di ọgbọ̀n irú yín lè sèrú ẹni tó bá ń gbé àdúgbò yìí tó bá déwájú ọlọ́run ọlọ́run sọ pé ah, ah, ọgbọ́n pàyẹ́wò ọgbà ló kù ọgbà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn afáàṣẹ máa ń sọ ní àwùjọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ́dà àwọn bòmí ń bẹ ní àwọn kọ̀lọ̀kọ́lọ̀ lọ́rin tó pé àwọn kan sọ pé ẹ bá délé wọn pé ah, ẹ̀yin tó ń ṣerú eléyìí àyè àwọn ọmọ àwọn ọgbọ́rú ẹ tó pé tẹ bá gbé wà sí lọ ẹ mọ àwọn ọlọ́ba nínú wọn sọ ah irú eléyìí wá ẹ bá dàpọ̀ ẹ bá mọ ìjìnlẹ̀ sí wa kàdìgbà ah, ṣe àwọn èèyàn àtàlù mi ò tẹ̀ tó ní ẹ kí sọ̀rọ̀ ọlọ́run níjọ́ kan lélẹ́ àti ọ̀rẹ́ mi kájọ dúró ìmọ̀ nǹkan tó rò wọn ni ah ibi àwọn tí ń jẹ́ afárá àwùjọ yìí ọlọ́wọ́ mọ̀ bí wọ́n ní ìbéèrè mo ní kí ló dé ọlọ́run èèyàn ò ṣe dáwà fà ìmọ̀ nǹkan tó rí sọmọ padà wá bí ìwọ̀n arántí ọ̀rọ̀ wọn mọ́ njọ́ ń gọ̀rọ̀ ń gbọ́ ṣọ́ọ̀kì mi gan pé àwọn èèyàn wọn mọ kankan bá nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó bẹ́ẹ̀ sì ni bí ó ṣe rí nù. arábìá ẹlẹ́kẹrin anna ala tanfa'u fil yẹn ni pé tó bá ń de oúnjẹ mọ́ra tó ń sun nǹkan mọ́ra tí ń sun kọ́wọ́ tí ń fi kọ́ mú la tanfa'u fil kò lè ṣàǹfààní bal ta'durruhu kọ́dà ìnira ni yóò tó kó báyà náà tura nàbì sọ pé liqawlihi la taziduka illa wahanan ànábì ní nǹkan tó ń kí bọ́wọ́ yìí tó ní kọ́ máa fún ọ lágbára yóò tó máa kó o lẹ́bàá ọ sí ni ọ̀rọ̀ ànábì ò sì ní ṣàìsẹ́ alhamisa kókó ẹlẹ́ẹ̀karùn-ún al-inkaru bit-taghliz o ní pé èèyàn máa ń kọ́ pẹ̀lú ìgbìmú ọ̀rọ̀ yẹn lágbára kẹ́ni wọ́n mọ̀ kọ́ ń sọ̀rọ̀ gidi àlẹ́mọ̀ ń fa àìlà mísìlẹ̀ dàlẹ́ ẹni tí yẹn bá rí ti ń ṣerú nǹkan báwọn ìyẹn rí yẹn fi ń ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ẹbọ ìyẹn gbọ́dọ̀ jí kẹ́ni wọ́n mọ̀ pé èèyàn serious pẹ̀lú nǹkan tí yẹn bá òun sọ ni o. àṣàdìsà ẹlẹ́kẹfà àtàṣírí ọ̀rọ̀ hàn pérégedé bí anna man ta'allaqa shay'an pẹ̀lú tó bá ti ń fi nǹkan kan kọ́ ara wukila ilayhi ọlọ́wọ́n ó dáadáa nǹkan yẹn ọlọ́wọ́n pàtì pẹ̀lú nǹkan tó fi ń kọ́ra àwọn náà ni. àtàtì àyàn àsáàbìà ẹlẹ́ẹ̀keje àtàsùrìf ọ̀rọ̀ yìí tó ń yanjú pérékedé bí anna man ta'allaqa tamimatan faqad ashraka pẹ́ńtọ́ bá ń so nǹkan kan mọ́ra ní ondé àbí ní nǹkan ṣọ́ra ó ń tọ̀hún ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba o. àsàmínà ẹlẹ́kẹjọ anataali kọlùkọ́ìt mìnàlùsùmá kéèyàn ó fi òwú kéèyàn ó sọkọ ara nítorí pé ìgbóná àbí nfẹ́ kí àìsàn kọ́ dọ́dọ̀ mi mindalik arabi kéèyàn dúndé mọ́ra náà ni o. àtàsíà ẹlẹ́kẹsàn-án tìláwàtò òdeyìfàtà àyà bí òdeyìfà ti ka àyà fún ẹni tó bá nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ dalil ọjọ́ ẹ̀rí àlànà sọ̀hábàtà pàǹ sọ̀hábà yẹtẹ̀dìlúnà bil àyàt wọn máa ń ṣe ẹ̀rí alẹ́tì fi ṣíríkìl akbar ẹ̀rí tó ṣe pé ẹbọ́lá ńlá ni alal asgar wọn máa ń lò fún ẹbọ kékeré náà kama dhakara ibnu abbas fi ayatul baqara gẹ́gẹ́ ibnu abbas sọ níbi ayatul baqara alaashira ẹlẹ́kẹ̀wá anna ta'liqal wada kéèyàn máa so oúnjẹ wada owó ẹyọ kéèyàn máa so mọ́ra kéèyàn máa fi bọ́ra kí àánilà àìn nítorí àwọn ojú burúkú mindalik ara rẹ̀ ní o bí kéèyàn mú abẹ́rẹ́ nìkan kó so ẹni tó lóyún àbí kí wọ́n mú òkúta akọ òkúta akọ mẹ́ta abẹ́yẹ ọ̀kan ni wọ́n ní kọ́ ọmọ lọ méjì aṣọ káàkiri àbí kọ́ ọmọ dà sápò káàkiri eléyìí náà ẹbọ ni ẹnìkan lọ sọ orí ìrìnà fún mi náà ó ní àwọn sísẹ́mù ẹbọ kan tó dé nìsín o ó ní wọ́n ní òkúta agbára ń bẹ lára rẹ̀ torí náà wọ́n tó bá ń fẹ́ kí pọ́ọ̀tà kọ́ mọ́ ka ọ wọn àní kama mú òkúta mẹ́ta mẹ́ta kama sọsọ kama kama kama dèmara káàkiri òkúta kọ rẹlẹ yìí ẹbọ ni o alahadiyata aṣara ọ̀rọ̀ ẹlẹ́kọ̀kànlá àbí kókó ẹlẹ́kọ̀kànlá àdùá anabi ṣépè alámẹ́ntà alákọ̀tẹ̀mí mẹ́tẹ́n ń ṣo ó ń àbí gbádìí àbí fúnpá anna Allah ala kọ́lọ́hún ò ní jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó pé ọ̀rọ̀ rẹ̀ ò ní yanjú wà máa ń ta alákọ̀ wádà àìsàn ẹni tó bá ń so owó ẹyọ tí ń fi ń kọ́ra fàlà wádà àlọ́ òlà ẹni yẹn ò ní ní sinmi àìtàràkà lọ́ òlà hù ẹni kọ́lọ́hún pa ń tọ̀hún àwọn nǹkan wà nínú báàbù yìí tó ṣe kọ́ Muhammad ibn Abdul Wahhab ń ṣe tẹ̀lifíṣù rẹ̀ náà ni akàtán yìí èyí tí ó kàn ní ìsìn náà ni báàbù fíìmà ìrìnmá já àfirúkọ wàtàmá بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى باب ما جاء في الرقى والتمائم في الصحيح عن ابي مشيخ اي اي اي اي من النهي رواه عن السلف بذلك قوله وفي الصحيح عن عبد بشير الانصاري انه كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض اسفاره فاوصى رسولا الا يبقين في ركبه بعير قلاله من مصر او قلاله الا فتحت وعن ابن عباس إلا قطعت قوله وعن عباس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرقى والتمائم والدول شرك رواه أحمد وأبو داود شيخ الإسلام محمد بن عبد الوهاب وتفاشي kó gbọ́ ọ̀rọ̀ míì nípa ọ̀rọ̀ kan tí ó jẹ́ ẹbọ tó ṣe pé tí a bá sì wo àwùjọ mùsùlùmí lónìí àwọn nǹkan yìí náà pọ̀ òun náà ni màá jẹ́ àfẹrúkọ wàtàmáì ọ̀rọ̀ tó wá nípa àrùkọ rúkọ ìmáa pa wàtàmáì àti ondè pàró ìgbàdí ṣéèkù tó fẹ́ tún àlàyé rẹ̀ sí títà kàtán òun ni tó bá ní í ṣe pẹ̀lú irin bóyá òka ẹni pé gbogbo ọ̀nà tí ọlọ́wọ́n bá fi yọ àwọn èèyàn kù nínú ẹbọ náà ni ṣéèkù mọ́nà Abdulwahab ni wọ́n sọ sínú tíra yìí fún àwọn ọmọ ẹ̀dámọ̀ nìyẹn gbogbo ọ̀nà tí òfin ní ní ìrújú pé eléyìí ń kọ́ eléyìí ńkọ́ àlàyé rẹ̀ náà ṣe yìí ẹni gbogbo ìta kàtẹ́hùn tó ní ṣe tó bá lọ jù òun náà ni gbogbo àwọn olóka òka kúsanrí òka bàbà òka òka oríṣiríṣi òka dé gbogbo oríṣiríṣi tó máa ń dè mọ́ra òka pété ẹ̀yẹ̀ ní pé sílẹ̀ ẹ̀yìn funfun òka funfun tó ìfowópamọ́ palaba ìfowópamọ́ ya oríṣiríṣi nǹkan sí ìfowópamọ́ gbogbo ẹ̀yẹ́yẹ́ náà ni sheikh fi àlàyé léyìí ṣe ìta tó wá fẹ́ wọ̀ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa à ń pọ̀pọ̀ à ń di nǹkan mọ́ra oúnjẹ pàrọ̀ ìgbàdí gbogbo oríṣiríṣi àsokọ́lé àsorọ̀ òun ni wọ́n dìídì mú báwo yìí wá. tabawo bí sáré yẹn wọ́n ní ai minan nahayi. ما ورد وما ورد عن السلف بذلك يعني كوين كتوقع نبي يقاوفو àti ìmáde oúnjẹ mọ́ra àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn tó ń jẹ́ àwọn aṣíwájú wa níbi ẹ̀sìn òun náà ni afẹ́múwáyé àkọ́kọ́ ẹ̀rí Sheikh Muhammad ibn Abdul Wahhab tí wọ́n mú wá wọn níbi sahih wọn nínú hadith lọ́làáfíà an Abi Bashir al-Ansari. أبي بشر الأنصاري أولو حديثه رضي الله عنه أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره أولو وقلوا النبي النبي يشير يجلون جوكا فأرسل بأقاك عن الرياجين إنه عن الرياجين النبي صلى الله عليه وسلم يشير هو وقلوا النبي فأرسل رسولا النبي وقلوا أن كدده كنتون أن يلقوا ألا يبكيا في رقبة بعير ọ gbọ́dọ̀ jẹ́ kó sẹ́kù mọ́ o ní ọrùn rànkúnmí kọ̀ládàtàn àwọn nǹkan táwọn èèyàn máa ń súnmọ́ wọn lọ́rùn min wítìrì pẹ̀lú níbi nǹkan tó ń pè ní wítìrì òun náà ni ọrùn ẹ̀ kí ni okùn ọ̀fà àwọn kọ̀ládàtàn àbí nǹkan kan tó máa ń so kọ́rùn bẹ́ẹ̀ ìlà kótó àì àti kọjá ẹ̀wù lọ́rùn ọrùn àwọn dábàá nù o dábàá lásán kí o di nǹkan mọ́ lọ́rùn ipe ìfẹ́ kí dábàá ní ọ̀sọ̀nù kí o di máa dábàá lọ́rùn bóyá ẹran ni bóyá gbò ni bóyá ògùn tó ta màálù ni kí o ní kékeré má bàa lè sọnù àbí kí wọ́n má kó bá ẹran yìí fún mi ìṣe ń yó iyì ìfẹ́ kọ́ máa rù tẹ́rí àwọn oríṣiríṣi ọ̀nà ẹ̀bọ ṣètánì tá ọ̀sá ìyàwó ẹ̀bọ ọ̀hún sọ́dọ̀ wà ní ṣẹ́tẹ́ bá ti ń ka tíra sí ni ó ti mọ̀nà bí àwùjọ yìí bá a ṣe ń ti ẹ̀bọ sí ẹ máa wo tẹ́ bá bí ọmọ kékeré wọ́n lè ní ọmọ yìí ṣe yóò fún ìgbà ọmọ yìí ṣe ṣe fún ìgbà bó ṣe kí dáadáa wọ́n á ní ẹ̀yà dèwú kan mọ́ lọ́wọ́ ó ní torí kọ́ máa máa lu eléyìí náà ẹbọ ni o bẹ́ẹ̀ náà ni àwọn lárúbáwá náà máa ń ṣe fún àwọn dábàá wọn Abi Bashir Ansori ó wá ní òun wá pẹ̀lú anabi sallallahu alaihi wasallam anabi wá rán ẹnìkan dìde ipe ala yabukiyanna ipe ìdájú mo fẹ́ ràn oníke gbogbo rankumi àbí abimalu àbí táwọn èèyàn bá di nǹkan mọ́ lọ́rùn yá máa já ni o àwọn èèyàn láṣẹ kan máa já. gẹ́gẹ́ bí sheikh muhammadu abdul wahab àbí sheikh hasan ali sheikh bó ti máa wá ń ṣe wọ́n wá ní an abi bashir bifati awali wa kasri al-mu'jama abi bashir ẹni kí báwọn yóò gba fatiha shin yóò gba kẹsàn qila ismu qais. بن عبد بن عبيد وانا اروكو لان قيس اما عبيد قاله ابن سعد ابن سعد لو يبه فقال ابن عبد البر ابن عبد البر انك لا يتوقف له على اسم صحيح وانا هو موركو لغغان طلع العافيه حبيب الشيخ بن الجمعه وهو صحابي صحابه سنين شهد الخندق ọjàgùn Khandak wà mẹ́ta bá àjà sìkìn lẹ́yìn ọgọ́ta ọdún tani sọ̀rọ̀ sọ́lá musu yìí jira náà ló kú fàyọkọ́lù iná òjì àwọn zèlmìà kọ́ra wọn ní sọ abà yìí ọjọ́ rẹ̀ kọjá ọgọ́rùn ọdún kọ́wùlù gbólóhùn ẹni Abi Bashir tó ní fi báàdì asfali qala al-Hafiz al-Hafiz ibn Hajar akif ala ta'yinihi olóhùn ṣe wádìí wádìí wádìí àmọ́ wọn ọmọ ìrìn àjò tánẹ́lì sọ̀rọ̀ sọ́làmù lọ gangan. kọ́ọ̀lù òfò arísọ́lá rasulan wọ́n nígbà tánẹ́lì sọ̀rọ̀ sọ́làmù tí abubashir ní ọ̀ràn ẹnìkan níṣẹ́ ó ní uwa zayd bun haritha zayd ọmọ haritha ni anabi bẹ́ẹ̀ níṣẹ́ òun. rọwà dálíkà alḥaris bun abi usama fi musnadihi wọ́n dábàá lé wọ́n musnadi haris bun abi usama ẹ bá ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ qala al-hafiz mẹ́mọ́ ibn hajar òun ló sọ ọ̀rọ̀ yìí rahimahullah qawluhu gbólóhùn rẹ̀ tó ní alla yubqiyanna bil musannat yẹn ni pé yáwù ló wà níbẹ̀ yubqiyanna atahtiya tó ṣe pé ọmọ rẹ̀ wà nísàlẹ̀ walqaf wọ́n ní tó wà ń bẹ̀ ń maftuhatayn áfù méjì ní fatiha alla yubqiyanna kọláàdà dáńpẹ́ ní kọláàdà wà kọláàdà tún marafu ala annahu fa'ilun ala yabqiyan min raqabati ba'irin kọláàdà tún kọláàdà tún fa'il ni ó wíwá wàlúwítìrú bí fatahatayn fatih aláfóhùn alwátàrù alwátàrù wa axad waaxidun awtaar alqaws òun jẹ àwọn kìnnìún okùn ọfà jámù rẹ̀ ní autab ọ̀kan arìjà ìlíyà ó ní àwọn ní àsìkò jà ìlíyà ìsáhùláhùlá kan wípérú abudulayi ló bẹ̀rẹ̀ ìrìn wọ́n ní tí kíní okùn ọfà kan bá ti di pé ọlọ́ tọ́lọ́mọ́ra wọn wọ́n wà á mú wọ́n pààrọ̀ míì sí wàkọ́lá dúbi ìdáwà wọ́n wà á mọ̀ fi kọ́ dábà lọ́rùn yẹn pé kí ni okun tí máa ń bẹ níbi okun ọfà tó bá ti rí i pé ó ti tú tí ò lágbára mọ́ tó bá ti wá tu níṣẹ́ tó fi wá sọnù wọn àti kọ́ dábàá àwọn lọ́rùn náà báyọ̀ náà ti máa ń sóògùn lónìí o tí wọ́n ní okùn kan tó bá ti kíní kan àbí kíní kan tó bá ti ìgbésẹ̀ ojú ọ̀nà àbí kíní rí àtàn tó gbogbo yìí ọ̀dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni náà làwọn yẹn ti lọ lè mú un. اعتقادا منهم وان تاو من تسمي أنه يدفع في الداب عن دابة العين wọ́n gbà pé máa ń dáàbò bó dábàá wọn kò ní jẹ́ káyìn kò lè fi ojú burúkú sọ ọ́ qawluhu aw qalada illa qut'at tó ní àbí nǹkan tó bá so kọ́rùn tó ń gbé kọ́ yẹnì ràkúnmí àbí dábàá lọ́rùn kẹ̀gẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ànàrà wíṣà wọ́n lẹ́nu tó gba àdìsí wa ó ń ṣe méjì wípé alukọ́lá ṣẹ́kùú pé sí àfa àwọn sọ kọ̀ládà sí àbí kò bìí sí lórí fi áwò kọ̀ládà mi ń wítìrín àwò kọ́lá kọ̀ládà tó ń wà átìlá kọ́lá mi kọ̀ yé lèwò sí kọ̀ládà mi ń wítìrín ni áwò kọ̀ládà lásán wọ́n ni wà átìlá kọ́ ó kàn tó ọ̀rọ̀ yẹn lẹ́nu wà lámì kọ̀ yé lèwò kò dé ọ̀rọ̀ ń wọ̀nyí ayé dùn. ويؤيد الأول ما روى عن مالك وننتي أكون رئيلو هنا نرجو ولا تدو مالك أنه سئل عن القلادة وبر نقا قلادة لوري فقال واني ما سمعت بقراءتها إلا في الوتر mi ò gbọ́ nǹkan pé ọ̀dà kéèyàn máa ń fi nǹkan ọrùn kọ̀ládà àfi tó bá jẹ pé ní tí wọ́n tú lára ọfà náà ni òun gbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó wá túmọ̀ sí pé hadith yẹn ó túmọ̀ sí pé qaladatun min witri náà ni yẹn lè fi nǹkan sọ́rùn tó bá wúyàn kọ́tà máa jẹ́ pé títí ọrùn torí pé kí ni àwọn lárúbáwá ti ní nǹkan tí wọ́n ń fi títí ọfà yẹn ṣe wẹ́l Abi Daud kọ́tà yẹn tó mẹ́rin lọ́dọ̀ Abi Daud òun ni wala qalada bẹ̀rẹ̀ ìdálẹ̀ gẹ́gẹ́ òun fi qalada yẹn títí òun fi ṣàkó níbi tí yẹn pé kò sí èméjì níbi rìwáyà tiẹ̀. qala al-Baghawi fi sharh sunnah al-imam al-Baghawi rahimahullah wọ́n sọ nù tíra àwọn tí ń jẹ́ sharh sunnah wọ́n ní ta awwala Malik amrahu alayhi salatu wa salam bi qat'i al-qala'idi ala anna man ala annahu min ajli al wọ́n ní imam Malik ó fún ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ní ìtumà bi qat'i al-qala'id ó ní ó rọra gé ọ̀rọ̀ nípa ti ń jẹ́ kọ̀lá ìt àlà anáwó mi ní àjìlá àyìn pé ìtọ́ bá jẹ́ nítorí ipe kẹ́ni kọ́ mọ́ fojú ubú sọ iná ni ìtọ́ni kéèyàn mọ́ sọ kéèyàn mọ́ sùn mọ́ra وذلك أنهم كانوا يشدون الأوثار والتمائم ويعلقون عليها العوز oníbẹ̀sìnì àwọn èèyàn máa ń lo àwùtár kí ni ọmọ ẹ̀yàn ọ̀pá ń wàtàmáìm àti ondé wọ́n yọ àlékúnà alẹ́ alẹ́ hours wọ́n wà á fi àwọn nǹkan tí ó máa jẹ́ ìṣọ́ wọ́n ní kọ́ wọ́n fi sí yọ̀gùnúnà anna ata abimu fi afat àwọn yòó rò pé òun ọmọ sọ àwọn níbi níbi láìfi àyàn aburú ní jọ àwọn fana àwọn nàbí sallallahu alaihi àníyà ànábi wa kọ̀ pé ẹ gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ wà alamahum ànábi wa jẹ́ kán mọ̀ ibi anna ala tarudda min amrillahi shay'an tó gbọ́tẹ́ ń fi sọ́rùn yìí kò lè ràn yín lọ́wọ́ pé kí nǹkan tí ó ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀ qala Abu Ubayd Abu Ubayd ti sọ báyìí pé kanu yuqalliduna al-ibla al-awtara ó ní àwọn lárúbáwá wọ́n máa ń fi okùn ọfà wọ́n máa fi ń kọ́ àwọn rànkúmi wọn wọ́n máa fi kọ́ wọn lọ́rùn lẹ́ Allah tusibu al-ayn nítorí kí aburú ojú kan balẹ̀ bá fa amara an-nabi sallallahu alaihi wasallam bi izalatiha anábì wa láti kọ́ yá ẹ̀yọ́ kú ìlàmẹ́lá láti kó yé wọn bí annan awtara látàrú lọ́ṣẹ́ ìhàní wípé àwọn kíní okùn ọfà yìí kò lè dín nǹkan kan lọ́wọ́ fún yín aburú tí ó bá ṣe yín yóò ṣe yín wàkàdà qala ibn al-Jawzi wa ghayrihi náà wí bẹ́ẹ̀ wípé bí hadith yẹn ṣe wà nù qala al-Hafiz حافظ ابن أجل وصبايك ويؤيد حديث عقبة بن عامر رفعه wọ́n ní àdìsí Uqba ibn Amir ó jẹ́ ká mọ̀ pé àdìsí yìí àdìsí marfu' ni tó ní man ta'allaqa tamimatan ó ní wọ́n tó bá so oúnjẹ mọ́ra fala atamma Allahu lahu ọ̀rọ̀ rẹ kò ní pé ọ̀rọ̀ mi ò ní yanjú tó bá di nǹkan mọ́ra ọ̀rọ̀ òun ò ní yanjú ò ní nísinmi ọ̀rọ̀ wa wà Abu Daud wàyíyá máa rúlé kọ́mìnà kọ́lá bẹ́ẹ̀ sì ni nǹkan tí wọ́n ń sọ ni pé nǹkan bá ń fi kọ́ra níbi okùn okùn ọfà khashiyatal ayn tí wọ́n fi ń páyà pé kí ojú burúkú má ṣe àwọn kí ẹnìkan má ṣàbùrú fáwọn wọn náà wí dáàlì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti nǹkan tó bá jọ bẹ́ẹ̀ náà káwọn yẹn máa ń sọ mọ́ra pé káwọn yẹn má bàa lè ṣàbùrú fún mi àbí kí aburú tó ń bẹ lára mi kó bàa lè lọ níta ọ̀rọ̀ Ibn Hajar rahimahullah ọ̀rọ̀ rẹ̀ parí níbí yìí òun ni pé ntí ó gbọdọ̀ clear sí wa níbi hadith ẹ̀rí pé tábà ń sọ pé àwùjọ burú àwùjọ burú ẹ̀rí pé àwùjọ tiwa nísìnyí kò tí ì burú débi pé a tún ń sóńdè mọ́ àwọn dábàá lọ́rùn tí wọ́n bá tiẹ̀ rí mọ wọn gan mọ wọn mọ wọn àwọn yẹn máa ń sọ àmọ́ mọ wọn yẹn tí wọ́n wé gbùdù tí máa ń bẹ àmọ́ mọ wọn gan sọ̀rọ̀ eléyìí bí àwùjọ bó ṣe wà ní ayé jàìlí ní àsìkò tí anabi sọ̀rọ̀ sọ́lá nǹkó tó dé gbogbo nǹkan tí wọ́n ń ṣe tó burú lélẹ́yìí tí anabi sọ̀rọ̀ sọ́lá tó kọ̀ fún wọn. dábàá nìkan là anabi wọn o pátó wá sọ fi èèyàn. tòun ni pé ó ń kálukú wa ká dá ìlú wa padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba gbogbo wọn tó ń de sehu mọ́rùn de Ibrahim Niyasi mọ́rùn de Abdulkadir Jelani fọ́tò rẹ̀ tẹ́ mọ́rùn tó kọ́lé gbogbo oríṣiríṣi gbogbo àwọn kẹta yẹn ń so kọ́ra so kọ́ gbogbo nǹkan kan jù sínú pọ́ọ̀sì gbogbo ẹ̀yán yán kò ràn kankan níbi aburú tí ó bá sí yàn mò ń gbọ́ ọ̀rọ̀ kan lọ́dọ̀ ẹnìkan lọ́sàn yìí wọ́n ní abúfáì nínú àwọn àbá àtúndọ̀ náà ni wọ́n ní àbá kan sọ pé wọ́n ní àwọn wà níbì kan kí pé lọ́ba gbé kíní bọ́mbà mọ́tò kan dé lọ́lá accident ẹnìgbà táwọn òtún rẹ̀ làwọn bá bóńdè bẹ́ẹ̀ wọ́n ní ah, àwọn òbí rẹ̀ ṣé ní kíní tẹ̀lé yìí kò sí ní kọ́mọ̀lá accident òun ni pé ń tẹ́ ẹ dè mọ́ ọ yẹ kéré ìyẹ̀gbó pé pé à ah, tí kíní iná wa ní kí mọ́tò mọ́ accident tí kíní iná ò ní ká burú mọ́tò ní so bẹ́ẹ̀ náà ni gbogbo tí yẹn bá ń so so kọ́rùn so mọ́ dì kó fi jẹ́ sọ́ra ni àbí kó fowó wá àbí kíní kan gbogbo eléyìí àṣeyìtàn òun lọ lọ́mọdì rẹ̀ láti fi ba ìgbésí ayé ọmọ ẹ̀dá náà nìyẹn jẹ́ tukọrin kankan kò sì lè dín kankan padà nínú kádàrá ọlọ́wọ́ bá tọ́lọ̀ ń bá ní yóò ṣèyàn kò ṣeé ṣe yóò ṣèyàn náà ni kódà bí yẹn ṣáájú bẹ́ẹ̀ lọ ikú náà sì ni ọlọ́tún wálé ń lọ mọ́tà lálẹ́ ìṣẹ̀fọ̀ lọ́nà fa innahu mulaqikum kódà tó bá ṣe pé ẹ bá ń wò pé kí èèyàn mọ́ kí èèyàn mọ́ kí èèyàn mọ́ fún ọlọ́run bá ní bọ́pẹ́ bóyá ikú yóò padà pàdé lọ́kàn náà ni tó ní pé kó kálukọ́ ọ̀nà kan fira rẹ̀ lẹ̀ fọlọ́run kí o gbé nígbè imán kí o mọ kí o mọ ṣètọ́ ní àyè tó bá kí ó léwà jìnnà sí gbogbo àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà ṣe ẹ̀bọ̀ náà ọ̀rọ̀ eléyìí ń parí báwọn mo wá fẹ́ ṣe àlàyé kékeré kan nípa ọ̀rọ̀ jimá kíkí ní àárọ̀ jimá kíkí ní àárọ̀ èyí tó wà nínú ìlànà súnà Ànábì sallallahu alaihi wasallam òun ni pé kò sí àdìsí ẹyọ kan tó dákọ̀ pé àárọ̀ òun ni kẹ́ kírun jùmọ̀ mo tó tó rìpíìtì pé kò sí àdíìsì ẹyọ kan tó jẹ́ àdíìsì sọ̀rí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ipe ẹ kírun jímọ̀ ní àárọ̀ bóyá ni pé èyí tó wà tó ṣe póhun náà ni náà la five months ṣàlàyé pé àfi kéèyàn ó jòkó káwọn afá súnà kan ṣàlàyé súnà anábì sallallahu alaihi wasallam fún yàn àbí tó bá láǹfààní máa lọ lè gbọ́ àwọn kẹsẹ́ẹ̀tì wọn lórí òde òní báyìí ẹni tó bá láǹfààní ṣé kò sèmí ni wọ́n ti kú àbí kọ́tẹ̀ làwọn láyé òríbi débẹ̀ àwọn aṣítọ̀ wọn wà bámú Sheikhul Albani aṣítọ̀ wọn wà bámú bẹ́ẹ̀ ni gbogbo àwọn ṣùyúùkù lórí ṣiríṣiríṣiríṣi bimba n bá aṣítọ̀ wọn wà bámú tó ṣe pé èyàn ó lè gbọ́ tí àlàyé tí ń jẹ́ súnà náà sọ̀rọ̀ sọ́nà tó fi yí ọ bó ṣe pé Bukhari lọ bẹ́ ké tó ní kú nílùú rẹ aṣírítọ̀ rẹ wà bá kán so tíyàn bá ti wá lélẹ̀ yìí tó pé ìfẹ́nú lèyàn fẹ́ máa lò àbí èmi náà sàásọ tuntun ó ṣìra rẹ lọ́nà ó sì ṣe àwọn èèyàn lọ́nà ó kó bára rẹ ó sì kó bá àwọn èèyàn torí pé kí ni ìrun kì í ṣe tí èèyàn máa fi ń ṣeré ipe ní ah, ṣe bẹ́ẹ̀ náà ni ìyẹn ah, ṣe bẹ́ẹ̀ ó rẹ̀ rí tí ó clear ni rí tí ó nà ọ́ tán tí wọ́n gbọ́n nara tán pé pé ah, ara mi nà tán mo fẹ́ mú àwọn hadithi tí ẹni yìí ti ń gbára lé àmọ́ tí wàá mọ yàn lẹ́nu ni pé ọmọ ka hadith anabi sallallahu alayhi wa sallam ó kà ó sì rọra wá dikù lẹ́gbẹ̀ẹ́ hadith tó pé tó yẹ kó kàkànlẹ̀ tó bá ti wá kàkànlẹ̀ ń àti yóò tún sáàrùn lọ́wọ́ ẹ máa wò lápèjúwe hadithi ọ̀rọ̀ ìrun juma àsìkò méjì náà ni juma ni kọ́bùlà zawali kọ́bùlà zawali ni pé síwájú kí oòrùn kó tó yẹ àtàrí àbí báàjà zawali nígbà tí oòrùn bá yẹ tàrí tán. kí ó wọn yẹ tàrí tányányán òun ni bóyá bí àsìkò táwa yìí ní ká níbi kan wọn ló tẹ̀ tó sọ pé ipe yìí lo ago kọ́rọ̀ ago kọ́ à kí ló dé tí wọ́n ń dá aago mẹ́sàn-án ságo kọ́ ló lòun ságo mẹ́sàn-án kì í ságo <laughs> ibi tí yàní ọmọ lóun kó dìkínì kan ó tún mọ bọ́ sí dìkínì kan ẹ̀rù kí mo sọ pé ọ̀rọ̀ àwọn àfá méjì náà ni lórí rẹ̀ àdìsí tó straight jùlá yé nípa ọ̀rọ̀ jùmọ̀ àkọ́kọ́ ni àdìsí anes ìbẹ̀nu Bukhari ó ní kánà Rasulullah sallallahu alaihi wasallam yusalli al-jumu'ata hina tamilu shams ó ní anabi sallallahu alaihi wasallam ìmọ̀ ń kírun jimá nígbà tí oòrùn bá ti yẹ tóòrùn bá ń yẹ ẹ wò àkọ́kọ́ nù àdìsí ẹlẹ́kejì Salmata bin Akwa ó ní kunna najma'a ma'a Rasulullahi sallallahu alaihi wasallam àdìsí yẹn bẹnu Bukhari ó là máa ń kí jumu'a pẹ̀lú ànábì idha zalati shams nígbà tó ń bá yẹ ó ní summa narji' kódà tá a bá ń darí bọ̀ natatabba'ul fay a máa tẹ̀lé bògì ẹni pé òrùn ó ti yẹ bògì ó wà níwájú wa báyìí ni bákan adíyẹ suwaid bin gọfla ń bẹ nínú musannaf abu shayba òun ni annahu sallama abi bakri wa umar hina tazulu shams wa isnadu qawi olóhun kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ipe àwọn kírun pẹ̀lú abubakar àti umar nígbà tí oòrùn ti yẹ ó mẹ́ pẹ́ lásìkò umar náà tóun bá yẹ ti yẹ náà máa ń kí abubakar náà tóun bá ti yẹ náà ń kí so bákan náà nu'man bin bashir amr bin haris àwọn gẹ́gẹ́ tó sọ pé ẹni sọlátul jumu'a ba'da zawal àwọn sọ abánu pé ìrun jumu'a o lẹ́yìn ìgbà tó rùn bá ti yẹ ni àwọn eléyìí àwọn ni ẹ̀rí tó ní agbára jù tẹ́lá ń bí wọ́n pẹ̀tọ̀ ọya kí ni ẹ̀rí sẹ́yìn fi ń kí ìrun jumu'a síwájú kí zawal yẹn kóòrùn tó yẹ ẹ máa wọ hadith wọn o hadith alákọ̀ọ́kọ́ ń bẹ nínú muslim hadith yìí wá kílẹ̀ àdéhùn pé èèyàn wò pé kìí ṣẹ̀rí fún ọ ẹ máa wò ó wọ́n ní káàna rasulullah sallallahu alaihi wasallam yusalli al-jumu'ah wọ́n lánàá bí máa ń kí jùmọ̀ thumma nadhhab ila jamalina àwọn apadà sí di rànkúmi wa ní pé táwọn náà bá kí jùmọ̀ tán àwọn apadà sí di rànkúmi àwọn fanuri uha àwọn wàá tú kalẹ̀ salamata akwa tó gba hadith yẹn ẹnì akwa tó gba hadith yẹn wá ọ wá ní hìínà tẹ̀zúlù shams ẹ wo ti kílẹ̀ ọ̀rọ̀ hìínà tẹ̀zúlù shams ọ wá ní kàyé òsì nìkan nígbà tó rùn bá ti yẹ̀ sọ́ábà tó gba hadith wá òun náà ló ń ṣàlàyé rẹ̀ nípa hìínà tẹ̀zúlù shams nígbà tó rùn bá ti yẹ̀ kàyí òkun tó bákan náà ẹ̀rí mi tí wọ́n tún ní wọ́n ní kúnna nùsọ́lì máa Rasulullah sallallahu alaihi wasallam thumma nansarif wa laysa lil-shaytan shay'un wọ́n lákìrùn tán látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ìrun jùmọ̀ tábà wá darí dé ara ògiri kò ní tí ì ní fẹ́yì kò ní tí ì ní gbòógì ẹni pé òrùn ní tí ì yẹ àwọn hadisi yìí làbí ìsàngbára lè dákun níbo ni àárọ̀ wà ń bẹ̀ báyìí àti ti rànkúmí àti tí wọ́n sọ pé á kírun tán á lọ lè ṣe kẹ̀lúlá ìyẹn pálọ̀ lè sun kẹ̀lúlá ìgbà wo náà pè ní kẹ̀lúlá ṣe bó ohun tí wọ́n sùn ní wásàtún náà ẹ lọ lè wo gbogbo mú jáàmù ayé tó bá ní kọ́lá yẹ̀kílù pẹ̀lú lẹ́sàn ẹni kó sùn lọ́sàn-án láàrin ọ̀sán ta àsìkò tó máa ń sọ pẹ̀lú láyẹn òun ni pé wọ́n kì zúrù tán ní wàá lè sùn ọ̀n táwọn bá ti kírun tán làwọn wà lọ lè sọ pẹ̀lú lá ẹ̀dàpọ̀ ẹ̀rí ń belé yìí nìyí tí pẹ̀lú lá tó máa ń síwájú àyílà ni tẹ̀lé tó bá ká àyílà tán ni wọ́n sọ pẹ̀lú lá àbí kó jẹ́ pé kódà ikú pé o tó máa ń ṣe pé kódà àdísí mi náà tó ní àwọn kírun júmọ̀ tán wà tó mẹ́ nàtàgẹ́zà nàtàgẹ́zà àwà jẹun ọ̀sán ṣé tàbá kí jùmọ̀ náà kọ́ ni wọ́n jẹun ọ̀sán ni sílá aago mẹ́sàn-án lẹ́sẹ̀ àjẹun tẹ́lá kírun tẹ́lá àjẹun ọ̀sán àbí aago mẹ́sàn-án ẹ̀ wọ́n jẹun àjẹun ọ̀sán láago mẹ́sàn-án àbágo mẹ́wàá so òun ni pé àtìgbọ́ ẹ fatawa lajna da'ima òun lélẹ́yìí wọ́n altajuzu salatu qabla zawal lè sáà wọ́n tó dáa kíyàn ó kírun síwájú fóònù tó yẹ ní wákàtí kan fatiwa ti ń kà yìí fatiwa four thousand nine hundred and forty four wọ́n á dáhùn lóhùn pé fi tahdidi awal waqti sọ̀la ń taba bẹ́ẹ̀ fi àsìkò sí àsìkò orun jimá khilafun bayna al-ulama wọ́n ní ìyapa mẹ́mẹ́ lọ́dọ̀ àwọn afẹ́sì yẹn ni pé lásìkò gẹ́gẹ́ tahdid káfàlà sí gẹ́gẹ́ pé gbà wo ni wọ́n ní fàzà abẹ afọkọrọ fọkọ a ilẹ̀ anna awal wákìtì wákìtì ha wọ awal wákìtì zọ wọ awal zawal shams wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fọkọ àwọn àfẹ́sìn wọ́n lọ síbi pé àsìkò tá a máa ń kí juma òun ni àsìkò àkọ́kọ́ àyílà náà ni àsìkò táyílà bá ti wọlé náà ni juma ti tó kí wọ́n ní fàlà tajuzu salatu qabla zawal bi kathirin wala qalil àwọn ní kò dáa kí yóò kírun yẹn síwájú kí òun tó yẹ ó kéré díẹ̀ ní àbọ̀pọ̀ rẹ̀ pẹ̀ gbọ́dọ̀ ṣe sùúrù kó wọn yẹ wọ́n ní wàhálà tó fi sí lè kọ́wé Salama bin Akwa radiyallahu anhu wọ́n ní kò lẹ́tọ̀ torí hadithi Salama bin Akwa wọ́n ní kunna najma'u ma'a an-nabi sallallahu alaihi wasallam idha alifẹ́yì àmọ́ wa tẹ̀lé bògì ẹni pé òun ti yẹ̀ tán Bukhari àti Muslim lọ́gbà hadisi wa lẹ́yìn náà Anas radiyallahu anhu òun náà tún gbọ́rọ̀ wa ó ní kana Rasulullah sallallahu alaihi wasallam yusalli al-jumu'a hina tamiru shams òun máa ń àwọn máa ń kírun jùmọ̀ nígbà tó ń bá yẹ tí wọ́n ní rọwá Bukhari wa qala jama'atun la tajuzu qabla as-sadisa wal khamsa wọ́n ní kò gan kéèyàn ó yẹn síwájú àsìkò ẹlẹ́ẹ̀kẹfà àbílẹ̀ karùn ṣe wà sípẹ́lẹ̀ ìwé fàwọn ni pé bí ànábì ṣe pín àsìkò tí pé wọ́tọ́ ọ̀pá màálù tó bá yìí tètè ọ̀pá rànkúmí ọ̀pá màálù ọ̀pá adìẹ ọ̀pá àgbò ọ̀pá adìẹ ọ̀pá ẹyin ọba yá ìmọ̀lá yìí ká bá ti dé àsìkò ẹ̀fà nù wọ́n ti pa ẹnìyẹn tó bá ti pín inú wọ́n ní ẹlẹ́ẹ̀karùn àtẹ́lẹ̀kẹfà ń èèyàn gbọ́dọ̀ fíkìrún lásìkò wọ́n ní ìmáàmù Ahmed òun ló ń wá lọ àtàwọn jàmáà mi ila anna awwal waqtiha wọ́n ní àkọ́kọ́ àsìkò rẹ̀ àkọ́kọ́ àsìkò oorun yẹn ni pé tàdíìdù náà ń sọ àsìkò tí ànábì fi pín sí mẹ́fà òun tó fi pín pé wọ́n tó bá ti kọ́kọ́ lọ jímọ̀ kìí sì irun kíkí náà ń sọ wọ́n ní kí awwal waqti salatil Eid àsìkò tá a máa ń kírun Eid ní àkọ́kọ́ àsìkò yẹn bẹ̀rẹ̀ lẹ́bẹ̀rẹ̀ sí ni máa kà á tọ̀ tó bá pé ìrun bá ti wá yẹ̀ tán tórun ti yẹ̀ fàáwà awàlúwà ti ojú bẹ sáàyí ilẹ̀ ó ti ti dandan nígbà náà tó kéèyàn lọ sí ẹ̀yìn àti juma wàtàdánlò bìjà wá sọ láti akọ́bìlà zawal ẹ̀kọ́ lè jábìrò dé ọ̀nà àná ẹ̀rí tí wọ́n mú wá tán ni pé ìyẹn lè kírun síwájú kí òun tó yẹ òun náà ni pé anẹ́sọ̀ sọ́làm ní máa ń kírun juma á sì pa òun sì padà wálé táwọn bá padà wálé àwọn lọ síbi rànkúnmí àwọn táwọn bá kírun jùmọ̀ táwọn wá tú àǹkúmí àwọn kalẹ̀ hìnà tẹ̀zúlù sàm nígbà tó rùn bá ti yẹ náà ni nígbà tó rùn bá ń yẹ lọ́wọ́ ó mi pé nítorí ṣe lálàyé ni pé kóòrùn fẹ́ yẹ kó kù díẹ̀ kí wọ́n wá kí ní tí wọ́n ń sọ nìyẹn fatiwa yẹn ló wá fẹ́ gbà ń láti fún un. so bákan náà ṣe mọ̀júmọ́ pàtàwọ̀ ọ̀rọ̀ sáà ìlú bọ̀rọ̀ sẹ́mìn òun náà tó wọ́n ní sóyè lẹ́fọ̀ ìdílé tẹ̀ ṣéèkì rọ́ìmọ̀ wọ́n wọ́n ní wùlọ́ kaba ló kọ̀tọ̀ bá wọ́n láwọn kan bẹ̀ tó pé wọ́n máa ń ṣe kútùbà ní juma yèrè kúlú ní ilẹ̀ mọ́tìlẹ̀ yẹn wọ́n juma wọ́n wọ́n mọ́sálásí ń jọ jimá òṣèré ìwúna fìlì kútùbà wọ́n wà bẹ̀rẹ̀ kútùbà kọ́bìlà wákìtì síwájú kásìkò ní tótó wọ́n rúbà máa fàìjàbà fọdílà tó wọbi kọ́ ìrìhì ṣéèkì wá dáhùn pé àṣùrù fil khutba kí o bẹ̀rẹ̀ khutba wàsọ̀lá tí ó sì kí yọmọ jùmọ̀ síwájú jùmọ̀ qabla zawal síwájú kóòrùn tó yẹ mahallu khilafin bayna ulama wọn ní àwọn afá yàpá inú wọn bẹ fàmínú man qala mẹ́nu ومنهم من قال ان وان اتجوز غلطه قل والصحيح اما يقول لك يعني ان اتجوز قبل الزوال بساعه قل لتو كيو كيرun juma síwájú kórun tó yẹ di wákàtí kan ẹwùrú àsìkò yìí nìsín gba olórun yẹ di aago kan kí wọn kí ní aago méjìlá àwọn oníṣòwò sáà àbí bí aago méjìlá àbọ̀ àwọn máa ń kọ́ra bàtàlì àbí kó súnmọ́ bẹ́ẹ̀ wọ́n ní wàlákìn náà abdul òun ni kí ó wọ̀n yẹ wọ́n ni hatta inda al-qa'ilina bi anna yajuz kọ́dà àwọn tó ń sọ pé ọlẹ́tọ̀ anata kọ́dà bi sa'atin wa nawiya nípa alẹ́ kí ní wákàtí kan àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ni wa dhalika li anna al-mu'adhdhin idha adhdhina wọ́n ní ìyẹn tí al-mu'adhdhin bá pè wọn wàsàmí àwọn máa ń fi buyut tọ̀ àwọn tó ń wà nílé náà gbọ́ pé dàdá mi ti pè wọn fa innahum rubbama yata'ajjalun àwọn náà lè máa kánjú ọ̀sọ̀ lúnà dóòrà wọn ká ilá yẹn ni pé àwọn obìnrin táwọn lọ sí júmọ̀ táwọn wà nílé sígbà táyìn bá wà lè kírun tẹ sáré kí tásìkò àyílò sì tó kí làwọn ó kì í gbà wọn ẹ wo àlàyé tí sẹ́kù sí mi tó mú wa sẹ́kù wa ni fàyàgò dálìkà gọ́rà rò nà ẹ da ọ̀rọ̀ rúmọ̀ àwọn lójú tó mọ iná zawala shams wọn ni lẹ́yìn náà kí òun ó ti ẹ̀yẹ bil ittifaq wọn ni ẹnu kò pé ṣáàtún lè kọ́ ọmọ ti sọ̀lá ti jùmọ̀ mọ́ jẹ̀mú ló jẹ́ kí o tó lè kírun jùmọ̀ ẹ̀wọ̀n kan omi pé wọ́n tó bá kí síwájú kórun tó yẹ gan òun mú mọ́ jẹ̀mú pé aláwọ́jì afdọ́líyà ní ìtaba ní kóun lọ́lọ́lá jù lọ́dà jù wọn wà láàkí mílẹ̀ ulama àmọ́bẹ̀ nù àwọn afá mọ́ ajáza taqdim ala zawaj àwọn míì tọpọ ẹlẹ walakinnahum muttafaqun àmẹ́nu wọn kò ala anna ta'khiraha pínpín yọ ọlọ́ ìrùn yẹn lára hatta tazulu shams afdal síwájú kóòrùn tó yẹ òlọ́lọ́lájú sókèlè tó ṣe ìtọ́lọ́lájú àwọn à ń sọ pé ẹ̀ ń tọ́ táwọn èèyàn bá lọ bí sẹ́ ń bolo ti rẹ́ẹ̀rì eléyìí o bolo ti rẹ́ẹ̀rì pé ńjọ́ tí ńjọ́ tí ìjọba tán bá gbọ́ tán bá gbọ́lódé kọ́lódé bá bọ́ síjọ símọ̀ bolo ti rẹ́ẹ̀rì rẹ̀ wọ́n fẹ́ dá bídíà mílẹ̀ àbí bídíà ọjọ́ olùdé iná lọ́fẹ́ dálẹ̀ pé jọ lójú tó bá ti bọ́ ọjímọ̀ ó tún dábídé àló tún fi kún ó tún fi húnà kún àbí ó tún fi kún ti lẹ́lẹ̀ tẹ̀kìbẹ́rà kanjọ yídí ó tún fi kún múra sí so òun ni pé ẹ̀wọ́n bí àlàyé àwọn afáṣe lọ nìyẹn kóun náà gbé àlàyé tẹ̀ jáde tó ń sọ pé àárọ̀ pé láàárọ̀ ìyẹn máa ń kí tí èsè pé kọ́bùlà zawali náà ń wí ó wá ní kò ní tàdídù kò ní tàdídù wọ́n tẹ́ fi tàdídù pàgọ́ mẹ́sàn-án rẹ̀ máa kí sí

àdéhùn láti kó wá ìlú kílẹ̀ pé gbà tó ń báyẹn gbà tó ń báyẹn gbà tó ń báyẹn gbogbo àdéhùn tí wọ́n mú wá ìrújú wa ń bẹ̀ kò kílẹ̀ bí àdéhùn pé tó ń báyẹn kò kílẹ̀ ní ń lò tó bá kílẹ̀ sí ọmọ rẹ̀ lọ jáàmù ẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bá ti rújú pàtì tó wọ́n lọ àhàlẹ̀ tó eléyìí ni àlàyé kó ń kálukọ́ mọ́ dààmú ara rẹ̀ wọ́n ti dín ara rẹ̀ ní ìsìn tuntun ní dààmú rẹ̀ tó bá ti lóṣè tuntun fídíà ló ṣe ó ní tuntun kan tó fẹ́ ṣe kí haythu waqafa al-qawm dúó níbi táwọn sọ̀hábà dúó wa qulu bima qalu ní táwọn sọ̀hábà ń sọ ní kó wọ́n máa sọ asaru àwọn asaru Imam Awza'i ni ibi tó ń sọ ní ọsọ wa innahu yasa'uka ma wasa'ahu ma wasi'ahu ntó ò ṣàlàyé ẹ̀sìn fún wọn tó kọ́lọ́kọ́ yá sànú fún wa kó fi wá lé ojú ọ̀nà òdodo sàhánì sàhánì kàlọ́ ọ̀rọ̀ ìṣúná kan láṣọ ọ̀lá ìlà ìlà ìlà ìlà ìlà ìlà Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Ìbéèrè yìí lọ báyìí. Ǹjẹ́ Is there any proof that every Monday Abu, Abu Lahab will be spared from the punishment of the grave? as a result of return from the death of Prophet Muhammad nípa ọ̀rọ̀ abúláhàb nípa pé wọ́n máa ṣe òfìyà ní fúyẹ́ fún ní wọ́jọ́ mọ́ndé mímọ́ ń gbọ́ ní mímọ́ sí ha àdìsá nàbí sọ̀rọ̀ sọ́dọ̀ níbẹ̀ sọ́wọ́n lọ́wọ́ àìlẹ́mú bí a ń ṣe àfáàkà àwọn tọ́lú mọ́ sọtẹ́mi ká máa ń gbọ́ ni pé orin wà bí kulli sinayni yóò afáfọ̀ àwọn òhun sọ pẹ̀lú gbogbo ọjọ́ mọ́ndé ọ̀rọ̀ àbúlà àbí máa ń fúyẹ́ orin náà lábí máa dáadé àpọ̀ fọlọ́ àlọ́. Assalamu alaikum. Wa alaikum Uh, is it due to the Adam name or another name different from Muslim name, e.g., Ola Bileka, Ola Ide, and so on? Wallahu alam kéèyàn ní àwọn orúkọ míì bí a ń pèèyàn ní ọlálẹ́kan ọlámídé nǹkan náà sọmi rí ọ̀kan tí ó burú mbẹ́ sòyí tó kàn dáa jù ó ní pé kéèyàn máa jẹ́ àbú kìnìkan àbú àmọ́ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kéèyàn nítumọ̀. táwọn kí ni ń jẹ́ àjàwó kí ni ń jẹ́ àlàbí kí ni ń jẹ́ àdìsá kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àrẹ̀mú kí ni túmọ̀ rẹ̀ ẹ dákun ẹ wúlò ọlámidé ní sẹ́ẹ̀rí pé òun ó kílẹ̀ nítumọ̀ ọlámilé kan ó kílẹ̀ nítumọ̀ abọ́láńlé ó kílẹ̀ nítumọ̀ ewu làwọn àjàwó àlàbí kí ni túmọ̀ rẹ̀ ẹ dákun ẹ bóyá tó bá gbọ́ Yorùbá rẹ̀ sálàyé rẹ̀ bá ẹ dákun. so irú àwọn yìí wọn ó ní tọ́ wọ́n ní àrẹ̀múrẹ̀mú kò sẹ́wó ní jẹ́bẹ̀ <laughs> náà so ó ní pé ogúrú àwọn yẹn kí n tó dájú òun náà ni kí á kọ́ ìṣiṣẹ́ àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ó kọ́ ń pera wọn òun náà ni kúníyà náà máa ń ní wọ́n ní abu abdullah abu zayd abu sa'id abu hafsa abu yẹn ni abu abu abu abu sọfíya sọ̀hẹ́n sùúrù àwọn eléyìí òun ni ọ̀dà kọ́dà bí yóò bá ti bí ma kọ́dà ọmọ kékeré ẹ lè sọ nítorí wọn sọ ní àlà àlàó àjàó kí ni làó dàbò ọmọ náà wá di àlàó alálálálá àfi káwọn èèyàn owó di pé kó di pé wọ́n rí ìlà tí bá ń jà tí bá ń jà àti kó gbìyànjú ọmọ owó pé ó dé o àjàó ó dé o à ẹ̀dá kò yí túmọ̀ dáńdé lẹ́yìn nìsín. ọlọ́run fún ṣàánú fún wa. asalaamualeykum. Is it going to be dating a girl without letting her parents know? kéèyàn máa lóun nífẹ̀ẹ́ girlfriend àbí boyfriend aburú ńláńlá ni tóbi rẹ bá ti mọ̀ ó ti kóni kóni ó ti di ìyàwó rẹ̀ tóbi mọ̀ tó yọ̀ǹda kí <clears throat> mo yọ̀ǹda rẹ̀ fún ọ wípé wọn náà lọ lè ké sáwọn òbí rẹ wá mo yọ̀ǹda yìí fún ọ máa fẹ́ ni ó ti kó ni pé yàn déètì àmọ́ tó pé wọn bá ni òun náà ń lọ́rọ̀ <clears throat> pẹ̀lú ọkùnrin pé à ń fẹ́ra wa ẹ̀rí pọ́rọ̀ yìí ọ̀pọ̀ ní àwùjọ gan ọ̀pọ̀ ní àwùjọ aláyọ̀ bá rẹ̀ nu kó kónú tó máa nínú rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ irú àwọn zìnà báyìí ìdákùnrin tó bá fẹ́ ṣe súnà nàbí sallallahu alaihi ó kájú kó o kúrò ni bí bá ń fọ̀ ò ní fà bí wọ́n ń pè ọ́ ò ní dáhùn wọ́n tó bá lọ fẹ́ ṣe súnà nàbí ò ní dáhùn tó mọ fẹ́ràn èmi kì í ṣe tán tí ò ní yàwó tó máa ní ọyá mọ̀sùn lé wà lọ lè yọjú ní ara ah, òun mi ti ṣe tán o so òun ni pé tóbi bá ti yọ̀ǹda kò ní pé yàn ń dé ti ara yàn àwọn tóbi ọ̀bá yọ̀ǹda jáwọ́ kó mẹ́ wallahu a'lam. Assalamu alaikum bẹ́ẹ̀ yọ báyìí àfa ẹ dákun ẹ ṣàlàyé nípa jẹ́nàbà fún wa àti wípé tíyẹn bá ṣe bẹ́ẹ̀ tíyẹn kò wẹ̀ fún ọ̀sẹ̀ kan ìrìn ìyá fún ojú na jẹ́nàbà kìí ṣe nǹkan tí ó le rárá tí ó bá ti wá omi òun yóò sì fọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n kan náà yóò fọ abẹ́yàn yóò mọ̀ lẹ́gbàá tí wọ́n bá ṣe abẹ́yẹn tán yóò tó tú ọwọ́ yẹn fọ lẹ́ẹ̀mẹ́ta tápé ẹni tí ó bá lápẹ̀rẹ̀ pé bóyá oorun àbí kankan bẹ lọ́wọ́ rẹ̀ ó lè tó fi ọṣẹ kó fi fọ ọwọ́ yẹn padà wọ́n ìṣẹ̀wá bẹ̀rẹ̀ sí ní ṣètẹ́ àmú yóò wá ṣe àlùwàlá bí àlùwàlá àrùn tó bá ṣe yóò tán yóò wá da omi sí orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yóò fi ọwọ́ ya orí rẹ̀ pọ̀mọ́rún ọ̀gbìn lẹ́ẹ̀mẹ́ta sùlẹ́ǹgbà yẹn yóò wá da omi sí ara ẹni pé ẹgbẹ́ ọ̀tún tuntun mi yóò fi kárí rẹ̀ bàbá jẹ́ ẹ̀mẹ́rin lomi tó kárí rẹ̀ torí pọ́ mọ́ ọ̀sà fìfọ́ tí ó fi mọ́ ọ̀tọ̀fọ̀ ẹgbẹ́ kejì náà tí ó fi mọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tí yẹn ń sàlùwàlá ìyẹn lè fún ẹ̀ṣẹ̀ pọ̀ mọ́ àlùwàlá ọ̀hún tó bá sì wù yẹn lè fi ẹ̀ṣẹ̀ yẹn kalẹ̀ ní jẹ́jẹ́ o ti parí báwọn náà nù àbí mi ni gbogbo pé ọ àfọwọ́wọ́ àyà rẹ ọ àfọwọ́wọ́ láti ju àyà o máa ń sọ pé kéde báyìí o ní ẹ̀rí ara òun ni pé bí jẹ́nàbà ṣe mọ náà nù bọ́yé ṣe jẹ́nàbà yìí bẹ́ẹ̀ náà ní tí a bá fẹ́ wẹ̀ kó kú náà bẹ́ẹ̀ ní tó bá fẹ́ wẹ̀ yẹn sínú ìsìlámù tó bá fẹ́ wọnú ìsìlámù náà bákan náà ni ẹnu tí ọkàn yàtọ̀ ni pé n tí yóò fi ṣẹ́ mi kí yẹn fẹ́ ṣe ẹni tó fẹ́ wẹ̀ jẹ́nàbà yóò wà lẹ́mìí rẹ̀ pé jẹ́nàbà ló fẹ́ wẹ̀ ẹni tó fẹ́ wẹ̀ hẹ́ẹ̀d yóò wà lẹ́mìí rẹ̀ pé hẹ́ẹ̀d ló fẹ́ ni ó fẹ́ wẹ̀ tó bá ṣe pé yẹn bá wá dáhùn jẹ́nàbà kò wá wẹ̀ jẹ́nàbà tó fún ọ̀sẹ̀ kan ó mi pẹ́ kọ́mà fún mi pé kò kírun ọ̀sẹ̀ kan àbí tẹ̀ ń kí pẹ̀lú àìwẹ̀ òun náà sùúrù ẹnìyàn ó ṣe àìdá tó lágbára o àmọ́ àìmà tọ̀ ọmọ kúnnà mọ̀ àzìbín rọ́bà ńlá tó wà kìsìnà ìnà sínà àwọn àtànà. tó bá ní àtó tó bá mú tó yẹ kó òtútù tó lè ṣèyàn léṣe ni next thing kó ṣe àyàmúmu kó ṣe àyàmọ́mù kì í ṣe lóòtú ẹ̀ ẹ̀ ah ẹ̀ ṣe ìmọ̀ kọ́kọ́ gbómi kárẹ́lá kọ́kọ́ gbómi kaná àkọ́kọ́ kọ́ wá ṣe pé ọ̀wá rí omi náà àbí wọ́n ti sọ fún yàn pé ọ̀ gbọ́dọ̀ fomi kanra ṣe pé irú kọ̀ndíṣàn yẹn ń wà bẹ fún ẹlòmíì tó bá rẹ̀ ní ọ̀ gbọ́dọ̀ fomi kanra o so ó sì ti dáràn jẹnaba ní tí ó ṣe náà ni pé táyà mọ́mù ni ó ṣe yọkàn fọwọ́ lé pẹ̀ àbí òkúta tó bá ti fi lé òkúta yóò sì fi fọ́ yóò fi bọ́ ojú rẹ yóò sì fi bọ́ ọrùn ọwọ́ rẹ ó ti tán kó máa kírun òṣù so títí fá tóbi di pé yóò fi dìgbà rẹ̀ yóò fi yá tó mọ̀ bá bẹ̀ lọ́nà ni ṣe wallahu a'lam náà. àsọ̀rọ̀ ẹ̀ kù oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹni tí ó tábù tí wọ́n láńsẹ́ǹtì pẹ́ẹ́sẹ́ ó dáwọ́ ẹ̀ lọ́sọ̀tún kò máa kí ń ṣe rárá tó gbòòrò dọ́kẹ́ta ọ̀wá kì í ọ̀dọ́ ọ̀wá yá tá a rẹ̀ àti sílá táyì padà sùtọ́ sílá láwọn òbí ni ó ṣe. ìtọ́nulẹ̀jù náà ni pé kò ní í dá padà mọ́ onídàá padà torí pé kí ni kò kí ń ṣe kóhun ni ó fojúlẹ̀ filẹ̀ kódà kó fojúlẹ̀ filẹ̀ gan mẹ́nọ́rọ̀ àwọn afáàtàn ni pé onídàá padà tó màmá ni mọ́wulẹ̀ dá padà mọ́ kò sí nínú excuse tí ẹ máa fi ń dá irun padà excuse tí máa jẹ́ kéèyàn dárun padà òun ni pé ìdíwọ́ bóyá ní sílápèjúwe bóyá àsìkò orun tó iná ń jó bóyá wá ń pa omi káàkiri sáré wá bẹ̀sẹ̀ pa káàkiri bóyá yìí lọ alásàrè lọ irú ẹni yẹn tẹ́ bá ti di pé ẹrí pa báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ kò sì lọ́lẹ́ káyìí láti alásàrè padà àbí lápẹjúwe kéèyàn kó sínú kànga kẹfẹ yọ pẹpẹ yìí gẹ́gẹ́ àwọn tẹ́ máa ń yọ yẹn àsìkò yẹn náà wà lóye fáá peter abayọ ẹni yìí yóò bomi yìí jẹ àbí yóò kú síbẹ̀ so àyílà fi lọ alásàrè fi lọ àbásìkò kan lọ so irú ẹ náà ṣẹlẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam tó ní àwọn kẹfìrí níjogun Khandak wọ́n mọ̀ ju alọ́wọ́ o wọn ò jẹ́ ká ríbi kí àyílà tàlásàrè títí tó fi di pé ẹ̀wọ̀n alásàrì tó fi di pé àsìkò mọ́gíríbù tó ànábì sì kí alásàrì ó sì kí mọ́gàrì lè méjèèjì lẹ́ẹ̀kan náà sọ wọn ni pé tí ìdíwọ́ ẹ̀ bá ṣẹlẹ̀ àmọ́ kì í ṣerú àwọn nǹkan báyìí bí àwọn ọlọ́kàn kan ṣe fàájì wọ́n di pé àbọ̀ ọkàn ní ẹ̀ ẹ̀ kí náà ni ìmọ̀ kírun àná látàárọ̀ dílẹ̀ ilẹ̀ ẹ̀sù ìmọ̀ dá padà lónìí mọ̀ dá padà onídìkọ̀ dá padà mọ̀ tó bá gbogbo ojú ayé kí kò lè dá kò lè kò lè dí yìí tó kó tó fi kalẹ̀ hùn so náà làwọn afáàní ó wà ó mọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá foríjì ó wà kún fún àwọn nàwáfíìl tó máa ṣe ti ọpọ́ sọgẹ́ bí Sheikh Uthaymeen ṣe ṣàlàyé rẹ̀ wọ́n lọ wà torí wọ́n ní pé innal hasanati yudhibna sayyi'at wọ́n torí tí yẹn bá ti ń ṣe dáadáa àwọn dáadáa àwọn nàwáfíìl òun ni ó pa àwọn àyídá tí yẹn ṣeré wallahu a'lam bákan náà lábẹ́ ẹ̀kọ́ yìí ẹni tó ẹ ti bá kò kí wọn ayé láti lásàrì wọn á di wọn gbé pẹ̀lú àpò òkú ló ṣe kí nígbà tí wọn gbé ìdí ẹ. tí ẹ bá ń ṣe ìdíwọ́ tí mo kà yí àbí àwọn tó jọ bẹ́ẹ̀ tó pé ọkàn wúlò ní ọkàn kí náà ni ọwọ́ ayé wa di mọ́gìrì wa lọ fẹ́ kí wọ́n wulẹ̀ kí kí ní ṣe ọ́ kí lọ́ fẹ́ kí fún tó bá fọlọ́run kò sì mọ̀ pé òṣèlú ní ẹ̀ṣẹ̀ tó ní agbára tó bá fi gbọ́jọ́ ayé rẹ̀ kì kò lè di ọjọ́ òun sọ kí lọ́ọ́ fẹ́ mú yàn máa ń sọ pé ó fẹ́ kírun pé kó sùn sako bá sùn ní ìsìn ẹ̀ ó sùn láti bóyá o sùn láti bí aago méjì àwọn ajílẹ̀ aago méjì wàá gbé ah ntí káyìlá ti kára sáré tọ̀ bó ṣe jí òmìnir lé ọ̀yá ó káyìlá ó kára sáré ó kì má gárì bí o ṣe lò tí wọ́n lọ àìlá mọ́. sàlámù alaykum ìbéèrè wọn báyìí ẹ dákun àlùfáà ṣé ọ̀gá ọ̀gá yẹn bá jalè nínú iṣẹ́ ṣé ọmọ sẹ́yìn lè kúrò lọ́dọ̀ rẹ̀. tó bá jalè ah, ọ̀gá tó bá jalè kọ́mọsẹ́ lọ wá bòmí kọ́sẹ́ o yóò kó bá ọmọ náà nù ìwà tó ga bá ń jalè yóò kọ́ ọmọ yẹn náà ní olè tó kọjá kí ọmọ kọ́sẹ́ lọ́dẹ̀ tó bá rí ló báwọn tó wọ́n lọ wọ́n àìlọ náà. Assalamu alaikum. Ẹ jọ̀ọ́ àfáà tí wá ń jalè kọ́ tí ẹ̀ lè mọ kí lọ́dọ̀ rẹ̀ ẹ̀ káyọ̀ bẹ̀rẹ̀ yóò náà àwọn àfó olè àfó jìbìtì àwọn àfó ìsìnà táwọn yẹn wọ́n ti máa lòlẹ́ kọ́ lọ́dọ̀ wọn wọ́n lọ́ máa kéwú lọ́dọ̀ wọn so ní tí ó kọ́ náà nù bí ọ̀gá tíwájúdé kọ́mọ ọ̀gá ọ̀tẹ́ kọ́mọ tí ń jalè kọ́mọ kọ́mọ sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àpá tó náà máa ń jalè kódà kọ́mọ kọ́mọ sọ́dọ̀ rẹ̀ wọ́n lọ́ àìlà Assalamu alaikum. Oníbẹ̀rẹ̀ ìbéèrè pé alákùnrin ẹgbẹ́ jẹ́ pẹ́dà tí àsìkò náà bí mi tó wọ́n ní wọ́n fún ẹgbẹ́ ká ẹgbẹ́ yà kí wọ́n olóòwò sí ìráyè yìí sí. Nítorí ó ti dáhùn òní, ẹ̀rọ kò tẹ́lẹ̀ ní oṣù tó dáhùn bẹ́ẹ̀. Ọlọ́run bá kí kó ṣàánú wa ní àwùjọ wa ni. Kìnìún yẹn pọ̀, bẹ́ẹ̀ sì ni kì í ṣe nǹkan kan jí pé àyè fẹ́ kírun lẹ́yìn àwọn èèyàn òun náà ní í ṣe wọn wọn wá sọ jámù dìbẹ̀ kóhun gangan ní ojúlówó òun ayílóòtò òun ní lọ wọn jòkó ní fáá títí olóhun ti jámù subhanallah sí ẹ̀ka mọ̀ sí jámù lásán kọ́lẹ̀ lọ lè ka àwọn àdìsọ́ wá pípé jámù rasulullah sallallahu alaihi wasallam bayna dhuhr wal asr àbí bayna al maghrib wal isha bila matarin wala wala safarin tí nǹkan mi ò lè ṣẹlẹ̀ ni ṣe òjò lásán nìkan lọ ṣẹlẹ̀ ẹ lọ́ọ́ lè ká àlàyé àwọn àfáàlẹ́ lọ́rọ̀ yìí ikú anabi máa ń pa ìrún pọ̀ ọ̀pọ̀ amagiribu alatalasa àti ìṣá ìpọ̀ oorun kété pé bóyá òjò rọ̀ kìí ṣe pé bóyá ẹ̀yìn kankan kò sì kò sí ní travel ó sì ṣe jámù ṣé wàá mì ní pé gbogbo ọjọ́ ayé anabi jámù ni máa ń ṣe tí nǹkan mi ò lè ṣẹlẹ̀ mọ́ ó mì pé tí àwọn nǹkan mi bá tún ṣẹlẹ̀ tó jẹ́ bí nǹkan díwọ́ báwọn náà tó jọ ẹ̀wò lápẹjú ẹni sìkan ni pé wọ́n ti kọ́pìrì pé tó bá ti di seven ẹnìkan kan gbọ́dọ̀ jáde mọ́ so irú yìí ó ní sìn ẹ̀hẹ́n opportunity jámù dé bìlá sáfàrin wàlá mọ́tọ̀rin pípé ojú ọ̀rọ̀ ìrìn àjò sí so irú ẹ̀nu wọ́n ni kó ní ó gbélé ọlágun méje magrib ti tó ní nǹkan bí six thirty tẹ́ bá ti kí magrib tán ẹ fi ṣá ìlé ẹ ti jámù nù bìlà àmọ́ tọrí kò ju ti rọ ìrìn àjò ìṣe kì í wá ṣe pé kọ́ wá jòkó tẹ́tẹ́rẹ́ kí wọ́n kírun kó jòkó wọ́n pèrún òní dáhùn anẹ́sọ̀rọ̀ sọ́là ní pé tọ́ bá ti pèrún kọ́ lọ dáhùn tó wà láì ayẹ̀rẹ̀ àkídà abúlé wọ́n kó sí nǹkan tó lágbára fa tó lágbára náà ni wọ́n fẹsẹ̀ tẹ̀ lójú fa ẹ̀ abẹ́sìnjẹ́ lélẹ́yìí kí sá tẹ̀sìnkè ó sì jòkó tẹ́tẹ́rẹ́ ọkàn ó sì balẹ̀ ẹ̀wò náà ni oríṣiríṣi tẹ́ bá ti mú àkídà abú káàkiri ọkàn máa píkẹ̀ káàkiri báyìí ni àwọn ṣí àná máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí tẹ́tù máa fi ṣẹ̀rí náà nù wàlá ẹ̀rí wọn tẹ́ bá ká síra wọn ní irun mẹ́ta làwọn níta wọn akéwì sọlá ta kọ́bùlà dùlóbi ṣáǹtì ọ̀gọ́rọ́bì ṣáǹtì wàkíní kan wọn ní ọ̀nà mẹ́ta lọ́lọ́ tó ní iná làwọn ọmọ kiri wọn ni àwọn kásùbà lásìkò tiẹ̀ tó bá dá ilé àtàlátàrí àwọn òkè papọ̀ mọ́gàrà ti ṣe àwọn òkè papọ̀ ẹni máa ti jọ ṣe bẹ́ẹ̀ ni níbi kéèyàn máa ti tẹ̀kíyà yìí náà ọ̀tọ̀ ni tí ó wà nù rẹ ọ̀tọ̀ ni tó máa fi hàn ara ṣe wọn náà ni wọ́n sá fọ́ọ̀lù tó gba àkídà oríṣiríṣi àkídà abú lóríṣiríṣi sọ̀rọ̀ lè sàjọ sàjọ sàjọ sàjọ tó kọ́ mọ́ṣá sànú fún wa sọ àlékún àgbóyè sọ̀rọ̀ fún wa nígbà yẹn náà. Asalaamu aleykum. Aleykum Ẹ ṣé kò sí àdìsí àbí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹni tó bá jẹ́ ìláyé òun náà torí sàrò òun bèrè ní àfìyámà. mi ò mi ò gbọ́ èyí tí ó wà nínú àgbóyè ẹ̀sìn onígbẹ́ tó bá sin náà láyé ó jèrè ní alkiyama tó bá sin náà láyé ó jèrè ní alkiyama àwọn kí ni tó bá jèrè láyé ní òní ó jèrè ní alkiyama ó yẹ kó ní nǹkan kan mi tó tó tẹ̀lé tó bá sílọ́run láyé torí táwa kàkiri láyé òun náà ni wọ́n lówó àbọ́lọ́lá tó ń tàkà kúnnù ìyẹn ò sì rí bẹ́ẹ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn wa ẹni pé tó bá sílọ́run láyé tó ní tawhid tó ní iman tó jìnnà tó gba àwọn ẹ̀ṣẹ̀ burúkú òun ni yóò rí kíni ní ọlọ́gbìn dàlkìyàmà sọ̀kọ́lọ́ba kí innal ladhina amanu wa amilu كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا والله أعلم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت náà ẹ̀dàpọ̀ ẹ̀gbọ́ ìkéde yìí wọ́n ní ní ọjọ́ Sunday ní ìsàlẹ̀ arọ́wà sí ní alìgbà wọlé ní mọ́sálásí takúdímọ́ àbí pópó ojú wa so wọ́n ní afa ibnu rọ́jí kìí ṣe dr sharafudin ni o kọ́mọ̀dé pé wọ́n parọ́ fún wa afa ibnu rọ́jí tó lẹ́nu mi lè wo pé dr sharafudin ó pé bóyá wọ́n ní nọ́mbà àwọn lọ́tọ́ àpẹẹrẹ pé gbọ́ǹbọ̀ wà lọ́rẹ̀ tó àwọn kọ́ o afa ìsìnkú Thank you ẹ̀rọ mi pété wá jẹ́ ríran ó padà tó padà fẹ́ rí oúnjẹ ẹgẹ́tẹ̀ báwọn yẹ clear ẹgẹ́tẹ̀ báwọn. Mọ̀lẹ́kùn sọ̀rọ̀ ní pé èèyàn wà ní ṣọ́ọ̀bù èèyàn ní ṣùgbọ́n ẹni yẹn wá jáde pé àwọn sáyé fi hàn láti bọ̀ kí mọ́tò bí i mọ́tò bí i